àwọn ará social media wá remind kábíyèsí ọ̀jọ́ra pé kábíyèsí ọ̀jọ́ra ṣe bẹ́ẹ̀ sọ wípé ẹ̀ lè fẹ́yàwó méjì ni pé ẹ̀ lè máa kọ́pì àwọn ọba tó kù kílẹ̀ yẹn wá ń ṣe ìsìn kábíyèsí ọ̀jọ́ra ẹ káàbọ̀ sí orí ètò mama soj orúkọ tèmi ni mama soj ẹ káàsán ẹ káàárọ̀ ẹ káalẹ́ ó depends lórí ibi tí ẹ bá ti ń wò mí àbí ibi tí ẹ dẹ̀ ti ń gbọ́ mi ẹ lẹ́ni mo máa sọ̀rọ̀ nípa ọba fatai aremu ìyẹn ọba òjọra fún ẹ̀yin tí ẹ bá mọ ọba òjọra orúkọ wọn ni ọba fatai aremu ẹ̀yin èèyàn mi ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló ń comment lórí lẹ́yìn ìgbà tí wọ́n rìlíìsì fídíò ipe ọba òjọra fẹ́ ìyàwó mi pé à ṣé nígbà tó yẹ wípé àwọn èèyàn sọ pé gbóhùn sókè gbóhùn sókè tó yẹ wípé àwọn fúlàní ń ba nǹkan jẹ́ ọba òjọra ò tiẹ̀ lè make any video wípé òkè àwọn fẹ́ sọ̀rọ̀ lórí fúlàní wípé nǹkan tí àwọn kan rìn tí ọba òjọra ṣe ni the next thing ni fídíò pé àwọn enjoy wọ́n ń kiss ìyàwó wọn wípé wọ́n fẹ́ yàwó ẹlẹ́ẹ̀kejì ṣé nǹkan tó kọ̀ nínú ọ̀rọ̀ yorùbá nìyẹn ṣe bọ́ba ni wọ́n at least káwọn náà sì gbóhùn sókè so ọba òjọra dẹ̀kẹ̀rẹ̀ number one first of all congratulations fún ọba òjọra pé wọ́n fẹ́ yàwó tuntun àmọ́ ó ní interview kan tí ọba òjọra grant sẹ́yìn sẹ́yìn tó jẹ́ wípé wọ́n ti gbàgbé bóyá wọ́n gbàgbé ni o kò yé mi but íńtánẹ́ẹ̀tì ò lè gbàgbé láíláí social media ò lè gbàgbé wọ́n sọ wípé àwọn fẹ́yàwó kan torí gbà yẹn wọ́n ní pé kí ló dé tó yẹ pé ọba òjọra ṣe níyàwó kan tí ò níyàwó mẹ́ta bíi mẹ́rin wọ́n ní wípé because àwọn tí wọ́n kọ́ fẹ́yàwó mẹ́ta rí tó yẹ pé ọkàn àwọn ò balẹ̀ ipe kò dẹ̀ wá òkè fáwọn torí yẹn ni àwọn ṣe decided láti wà pẹ̀lú ìyàwó kan ipe ìyàwó àwọn dẹ̀ múnú àwọn dùn pé àwọn ti mọ̀ wọ́n nígbà tó yẹ pé àwọn ò ní nǹkan kan ìyàwó àwọn dúró ti àwọn àwọn ò dẹ̀ lè fẹ́ ìyàwó mi lé ìyàwó àwọn ẹjọ́ ọba òjọ́ra ilé ìtẹ́wá fẹ́yìn sí ìtàlẹ́fẹ́ ṣebí ìyàwó mi lélẹ̀ ẹ̀yin lédè lẹ sọ wípé ìyàwó mẹ́ta mẹ́rin kò ń fi yín lọ́kàn balẹ̀ ẹ má gẹ̀tì mi rọ́ǹgo kì í ṣe wípé ọba ò lè fẹ́yàwó mẹ́ta mẹ́rin àmọ́ kí ọba sọ nǹkan míì kó di lọ́la kó wá ṣe nǹkan míì ìyẹn ni ò make sense ẹ lè sọ̀rọ̀ lórí social media torí pé ẹ fẹ́ mú inú àwọn èèyàn dùn sí kí àwọn èèyàn máa ní ọba òjọ́lá nice person ọba òjọ́lá good person at the end of the day ẹ máa sọ̀rọ̀ tán ẹ wá ní mú lè rí yẹn ṣe ẹ máa lọ ṣe nǹkan míì wọn ò ní kẹ́ má fẹ́yàwó mẹ́ta mẹ́rin o ọba nìyín ọba lè fẹ́yàwó mẹ́jọ tó bá wù wọ́n àmọ́ kẹ́ wá sórí social media kẹ́ máa sọ wípé ẹ eh, ẹ lè fẹ́yàwó méjì àwọn bá tó fẹ́yàwó méjì àwọn ò lè fẹ́yàwó méjì mẹ́ta pé ìyàwó yín dúró tì yín nígbà tẹ́ sọ̀rọ̀ yẹn nígbà yẹn ó wá dàbí ẹni wípé àwọn ọba àyókù pé lójú kòkòrò ni wọ́n wípé wọ́n ń kó yàwó sí ilé kò sí nǹkan tó fẹ́ ṣe nurse àfi kán máa fẹ́yàwó kán máa fẹ́yàwó jọ àmọ́ ẹ̀yin náà ṣe ti join eh, group wọn because ẹ̀yin lè sọ wípé ìdí tẹ́ pé ẹ ṣe fẹ́yàwó kan ó dúró tì yẹn ẹ lè fẹ́yàwó méjì kò pọ́síbù ìyàwó yín yẹn wà òkè fún yín kí lẹ̀ ń wá káàkiri ẹ ní nǹkan tí ẹ̀ ń wá gbogbo nǹkan tí ẹ̀ kiri ó wà lára ìyàwó yín ìyàwó yín yẹn dẹ̀ sì wà ń lé yín ẹ̀ separate kò sí nǹkan tó ṣe wọ́n so kí lè dé tẹ́wá lọ fẹ́ ìyàwó mi nígbà tẹ́ mọ̀ pé ìyàwó yín wà òkè fún yín ọba lè fẹ́ ìyàwó mi o àmọ́ nígbà tẹ́ mọ̀ pé máa fẹ́ ìyàwó mi kò ní ìdíkẹ́ wá síta ó wá dàbí ẹni wípé ẹ̀yin paint àwọn ọba mi ní black báyìí ẹ̀yin wá síta àwọn èèyàn praise yín gbà pé ọba yìí o ah, kò ń ṣọba tó máa ń fẹ́yàwó méjì mẹ́ta mẹ́rin kò ń ṣẹni tó ń jẹ́ pé ó ń fowó òòlù tó fi ń fẹ́yàwó sílé kíníkan kíníkan at the end of the day gbogbo nǹkan tí ẹ sọ yìí náà ń sin yìí nǹkan míì ló wá já sí nǹkan tẹ́ sọ wípé ẹ lè ṣe yẹn náà lẹ wá ń ṣe ìsẹ̀yìn àti ìyàwó yín lẹ́jọ́ ìyàwó tuntun yín lẹ́jọ́ ń kí sí yìí òun ló wà lórí fídíò òun ló wà lórí skrim tẹ́ ń wo ẹ̀yìn èèyàn mi ẹ jẹ́ kí n ka nǹkan tí ọba òjọra sọ nígbà tí wọ́n béèrè lọ́wọ́ wọn ní interview ẹ jẹ́ kí n kà á fún yín kó má dàbí pé mi ni mo kàn wọ́n bíbà tí mo kàn wọ́n sọ fún. wọ́n bi ọba òjọra first of all pé wọ́n bi ọba òjọra pé how do you meet your wife ọba òjọra wá dáhùn pé first of all it would interest you to know that I have just one wife I met her in my elder brother's house I went to my brother's house to play with him and we just run into each other. Our elder brother was a fisherman. The moment I set my eyes on her, I like her as a person and to cut the long story short, that was how we started. And what tún wá bí ọba Ojora another question. Wọ́n kings usually have many wives. Why is your case different? About Ojora wá dáhùn What you need to know is that I once had about three wives and I learned some lesson from that. I think that was because I was trying to follow the norm, but then I woke up to my sense and said to myself, I have to live my life, my own life, rather than copying what others are doing ṣe ti gbọ́ ọba òjọra sọ wípé òun ò lè fẹ́yàwó tó pọ̀ torí pé àwọn ò fẹ́ kọ́pì kan tí àwọn ọba yòókù ń ṣe bọ́ ọba òjọra yẹn ìyàwó tẹ́ sọ wípé ẹ fẹ́ fẹ́yàwó méjì mẹ́ta pé ẹ ti fẹ́yàwó yín for long time wípé ó ti pẹ́ tẹ́ ti mọ́ra yín ìyàwó yẹn lẹ́pẹ̀dẹ̀ wá fẹ́yàwó mi ọba lè fẹ́yàwó mẹ́rin mẹ́jọ o but kẹ wá wá sí public kẹ́ máa sọ̀rọ̀ tó dùn fún àwọn èèyàn so that ẹ máa fi kó wọn lómi ọbẹ̀ jẹ kẹ́wọn èèyàn lè like yín kó máa make good comment about yín and kéde ṣerú èèyàn tẹ́ jẹ́ nìyẹn kò make sense so gbogbo nǹkan tẹ́ bá ti sọ lórí nǹkan téèyàn bá sọ íńtánẹ́ẹ̀tì ò kì í gbàgbé gbogbo interview ten grant yẹn bóyá rò bí pé moment tẹ́ bá ti grant after one year kò ní sí lórí social media mọ́ ni mi ò understand bóyá nǹkan tí ẹ̀yin rò nìyẹn but àwọn ẹni tó wà lórí social media wọn ò lè gbàgbé so èmi kàn wá láti rán yín létí pé nǹkan tí ẹ sọ nígbà yẹn tẹni pé ẹ lè fẹ́ yàwó méjì àbí yàwó mẹ́ta wípé torí pé ẹ ti ìfẹ́ tẹ́lẹ̀ pé ó ti kan yín lọ́gbọ́n wípé ẹ prefer láti fẹ́ ìyàwó ẹyọ kan dan kẹfẹ́yàwó méjì mẹ́ta so èmi eh, kàn wá láti wá ràn yín létí ní kábíyèsí so ẹ̀yin èèyàn mi ẹ jẹ́ kí n mọ nǹkan tí ẹ̀yin rò nínú comment section and ti e bá ti subscribe e subscribe so that ẹ ní miss any celebrity gist tí mo bá upload ó bo o ti dìgbà tí mo bá upload video mi ó dàbọ̀ ẹ̀yin èèyàn mi.